so mo kí yín káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí nígbà yàtí bọ́sì péré tí ó kàn yẹn ni fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí àwọn olórin ẹ̀mí tí mo gbọ́ lónìí edu ni wọ́n wọ̀ ẹ̀ṣẹ́ àmọ̀ fọlọ́kù ẹ̀rí bọ́dà mi bọ́dà dáadáa evangelist ayọ̀délé samson gbogbo àwọn pọ̀ ní ayọ̀ aláàfin ẹ bá ń gbóhùn orin yìí sókè náà. ó ṣe ọlọ́run tó jẹ́ kípe ìfọ̀wọ́ ọlọ́run ti já èmi ni ó ṣe ọlọ́run tó jẹ́ pé ìfọ̀hún. àwọn kan ti gbẹgẹdẹ lé pé kò lè kọjá ibẹ̀ àwọn kan ti dájọ́ lé pé kò lè kọjá ọjọ́ náà o àmọ́ ó ṣe ọlọ́run tó jẹ́ kí pèmí ìfọ̀hún ayọ̀ aláfin ọ̀run ó ṣe ọlọ́run ó ṣe ọlọ́run tó jẹ́ kí pèyí fọ̀hún. etí tẹ̀ fi ń gbá mi nílé òní di ojú yín ò ní fọ́ o àgbọn tó ń gbá mi wà tọ̀wọ́ àlàbòṣù lọ́lá ọlọ́run àwọn tí ń wojú olúwa lọ́lá olódùmarè wà máa rí ṣe ó ṣé ọlọ́run tó jẹ́ kí pè mí fọ̀hún alóore ìyá kẹ́hìndé afẹ́ sọ̀rọ̀ ó ṣé ọlọ́run alóore ó ṣé ọlọ́run tó jẹ́ kí pè yí fọ̀hún. ẹkújókòó lé Ayọ̀délé Samson tí gbogbo èèyàn ń pè ní Ayọ̀délé Aláàfin Ọ̀run. ẹ wo bó ṣe ṣe ní ọ̀sẹ̀ tí gbé mi lọ́dún yìí báyìí nítorí olóòrè Africa ẹ̀kẹ́ ẹ̀wẹ́ ń dán máa tù mí lára evangelist ṣògo òde sí ilé báyìí ní ìtìsú ẹ̀ brọ́dà mi àtúbọ̀ ọ̀tẹ̀ ti ń kọrin ẹ̀. Ah, ọdún ìlànà mama twenty one years. ẹ̀yin mọ̀ sí ìdàgbà lẹ́wà dàbí lẹ́wà dàbí ọmọdé báyìí àsìpàtẹ́ ti ń kọ́ ṣé gbogbo ẹ̀ ló kàn ń dùn lọ tó ń dùn lọ tó ń dùn lọ bàbá rí nǹkan tó ti ṣẹlẹ̀ sọ pé ó tó gẹ́ alùbàtà ìdarin mi ò kọ́ mọ́ nígbà kan rí mo ti wà láginjù ayé pẹ̀láṣọ pípọ́n lọ́rùn mi kò má sẹ́ni tó rí mi kò má sẹ́ni tó mọ̀ mi. ṣe bẹ́ẹ̀ mi lòkúta táwọn mọ̀lẹ́kọ̀ sílẹ̀ lọ́jọ́jọ́ sí bàbá ló sọ mí di pàtàkì ìgúnlé kí n máa mi ṣàgbára tèmi èmi ẹ̀rú ìgbà kan rí èmi alákìsà ìgbà kan rí èmi táyé ń gbá kiri bí afẹ́ ní ìgbà kan rí èmi náà rèé o mo ti dẹ́ni ọ̀tún ọ̀pẹ́ ló padà já sí ọ̀pẹ́ ló padà já sí ohun tó taaro pápá mi ah. lẹ́kùn ọ̀pẹ ló padà já sí ah. ah. ọ̀tá mi ṣe èmi ọ̀rẹ́ wọ́n yí mi ká òfò ọjọ́ kejì ọjà ni wọ́n rí gbámú ọ̀tá mi ṣe bí ọ̀rẹ́ àní wọ́n yí mi ká òfò ọjọ́ kejì ọjà ni wọ́n rí gbámú ọ̀pẹ ló padà já sí o ọ̀pẹ ló padà já sí ohun tó taaro pápá mi lẹ́kùn ọ̀pẹ ló padà já sí. atọ́ àwọn orin mélòó tẹ́ ti gbé jáde. ìgbésẹ̀ aláàfin ọ̀run series one aláfẹ̀rún series two mo ti ṣe olùwòsàn kan mo ti ṣe ọba olùsàsìn. ẹ jọ ẹ fún mi ní olùwòsàn kan. mo lólùwòsàn kan tó nílé ìwòsàn kan onílé ìwòsàn kan pẹ̀lú abẹ́rẹ́ ìwòsàn kan abẹ́rẹ́ ìwòsàn kan tí ń wo gba àrùn gbogbo olùwòsàn kan olùwòsàn kan bá lólùwòsàn yẹn jésù lólùwòsàn yẹn ó lajú àfọ́jú ó jókòó dìde ó ṣẹ̀gàn dògó ó má rọ̀ láradá àdìtí gbọ́ràn o òdì sọ̀rọ̀ jáde ó pogun lẹ́nu mọ́ mo lólùwòsàn kan olùwòsàn kan ẹ wọ ẹ lọ ra olùwòsàn kan níta mm, ẹ lè gbọ́ dáadáa jù mm, báyìí lọ. Mm, àdúpẹ́ lọ́wọ́ lọ́rùn ó dáa ayọ̀ aláàfin ọ̀run ṣé ilé ìjọsìn nìkan la lè pè yín sí bẹ́ẹ̀ ti máa ń kọrin ni àbí gbogbo ibi tá a bá pè yín sí bẹ́ẹ̀ ti ń kọrin. orí mi wúlé nígbà tí mo gbóhùn orin wọn orí mi wú nígbà tí mo gbóhùn orin wọn orí mi wúlé nígbà tí mo gbóhùn orí wọn o àwọn alóore ló ń ṣàríyá kò síbi tá a pè mí títí mi ò ti ní kọrin bọ̀ má gbàgbé wípé evangelist ayọ̀délé samson ayọ̀délé aláàfin ọ̀run wà níwájú orúkọ mi tí n bá ti dé màá kọrin fún ẹ wọ́gán máa jó wàá dárayá ṣùgbọ́n mi kì í ṣe olórin ayé òkú àgbà gbogbo tó báwọn nǹkan máa ṣe revival retreat conference ló máa wá ìkómọ gbé Jésù lárugẹ ńbẹ ṣe get but kò ń ṣe àwọn àwọn ibìkan máa dé tí wọ́n máa fẹ́ ka a kì í ṣàlòdì sí Kristi torí pé ìpè ni kì í ṣe pé àṣàwọ̀ wọn ni ó yá ẹ kọ kinní kan fún wa mm, mm, mo lè mm. má kọ because we are legends. ṣùgbọ́n nínú ti jésù ìtẹ́ bá kọ́ náà ah tẹ̀wọ́n rẹ̀ sí nǹkan látọ̀ tẹ́ bá gbà mí láàyè ká àtún gbogbo. ìgbó báwọn yìí kẹ́ ẹ ṣe tá a bá dálẹ̀ tán wọ́n ń pe oníwà ní jésù. a máa jó di àárọ̀ ọ̀la á ah. dá fún yín brọ́dà mi ìpè yóò ní sọnù lórúkọ jésù èwo lẹ tún ṣe lẹ́yìn olùwòsàn kan olùsàsè ó ṣe olùsàsì. ó tún nìkan tí mo gbọ́ eh, ẹgbẹgbẹ̀rún aláàánú. ẹgbẹgbẹ̀rún aláàánú tí yóò ṣàánú fún mi ìyẹn wà nínú olùwòsàn kan ogunlọ́gọ̀ ọmọ lè àti yóò sẹ̀kún mi dẹ̀ ní ẹ máa bọ̀ o ogunlọ́gọ̀ ọmọ lè àti yóò sẹ̀kún mi dẹ̀ ní ẹ wá mi rí ó fẹ́ ní ó fẹ́ dàbí controversial song mm. but mo wá padà wá explan eh, as in expatiate hmm, ẹ̀ nínú ilé iṣẹ́ ìfẹ́ jáde báyìí mo pè é ní ilẹ̀ ìmúṣẹ aláàánú kan dàbí igi dẹ́kìnni tó bá ṣiṣẹ́ rẹ̀ tán ṣe ló máa ń ṣíwọ́ ẹgbẹgbẹ̀rún aláàánú dàbí igunlé àwọn sáni òpó tó máa ń gbélérò. Hmm. aláàánú kan dàbí igi dẹ́kìnni tó bá ṣiṣẹ́ rẹ̀ tán ṣe ló máa ń ṣíwọ́ ẹgbẹgbẹ̀rún aláàánú dàbí igunlé hmm. àwọn sáni òpó tó máa ń gbélérò ó ní wá explanation. Mm ṣẹ́rí ẹlòmíì tó bá ti rí nǹkan oṣù báyìí. alálàánú rẹ̀ alálàánú ti dé ẹ̀ńtọ́lọ́run sóun láyé òun rẹ̀. àwa gbáyé ẹ̀ lé lórí ẹlòmíì sọ pé bàbá òun lálàánú tí bàbá ẹ̀ bá ti kó ti tán tí ẹ̀ bá ti kó ti tán ẹ̀ràn aláàánú kan tó lágbègbè wọn ó ti tán ẹ̀gẹ́t òyìnbó olóyìnbó sọ wípé. tó bá tẹ̀ lálàánú ẹ̀yọ kọjọ́ tó rí bá fọ́ ọ tó àfikún ọ̀nà ìyá máa wojú ọlọ́run o. but tí òyìnbó gbàgbọ́ ní kinní kan wọ́n máa ń pè ní multiple streams of income awa hmm. láti bí awa láti bí awa láti bí awa láti bí ṣáyẹ̀ kó jọ ṣùgbọ́n lómi tó bá ti rí ọ̀nà kan ṣoṣo báyìí àwa jókòó pa jọ́tọ́ náà yẹn bá wá ṣe á ṣẹ̀ máa sáré mi káàkiri mm, mm. ẹ wà pẹ̀lú mi irú húrì lábúrámù wá ìyẹn lóko ìlérí nílé bàbá rẹ̀ ìfihàn ló pọ̀ kò dẹ̀ sí ìmúṣẹ kan àfìgbà tó dé kẹ́nani nìmúṣẹ tó dé ọlọ́run mú mi lọ sílẹ̀ ìmúṣẹ mi ọlọ́run mú mi lọ sílẹ̀ ìmúṣẹ mi nígbà tí abrahamu wà pẹ̀lú ẹ̀hún ojú kan ló wà ilé bàbá ẹ̀ ló wà bàbá àti ìyá ẹ̀ lẹ́lànà kan ṣo tó ní àwọn ló ń fún lóúnjẹ láàrọ̀ fún ní bọ́lá sọ pé ibì kan wà tí mo mú ẹ lọ májẹ̀mú ẹgbẹgbẹ̀rún ló wà níbẹ̀ it's a covenant nígbà tó dé Kenani? nígbà tí májẹ̀mú ẹgbẹgbẹ̀rún bẹ̀rẹ̀ sí dé ó mọ̀ wípé ìyàtọ̀ wà nínú ọrọ̀ àti ọrọ̀. ó ti dáa fún yín brọ́dà mi àdúrà yìí ti dà lórúkọ Jésù ẹ ẹ dà kí ẹ tó máa lọ tẹ bá máa wòra yín ní bí ogún ọdún sí ìgbà tá a wà yìí bólẹ̀ rò pé ẹ máa ti dé. bólẹ̀ ah! wọ́n máa kọ́ ni bíi bàbá wa Ebenezer Obey ó lè má máa kọrin bí ìyá wa Tọ́pẹ́ Àlàbí ṣùgbọ́n mo mọ̀ wípé ọlọ́run ọlọ́run ọlọ́run kírètì olóyìn wa ń pè ní empire and I believe so much mo mo gbàgbọ́ gan nínú ní tí ọlọ́run ṣe fún mi he is taking me beyond my own imagination tí n bá tí n bá fẹnu sọ pé báyìí ni bájẹ̀mọ́ lọ́run nǹkan tí mò ń wò nínú olù ilẹ̀ ìmúṣẹ yìí mo ní làkọ́kọ́ ọba tó rán mi níṣẹ́ ọba tó mú mi rìn nínú kúrukùru àwọn sánmọ̀ ó ṣí mi lójú ẹ̀mí mo rí mo ráwọn òkú tó pọ̀ lọ jantẹ́ rẹ̀ rẹ̀ mo sáré fọwọ́ bomú mo gbóhùn kan létí mi pé kí ló dé mo ní wọ́n ń rùn ó ní tó bá kọ̀ ọ́ láti ṣiṣẹ́ tí mo rán ẹ láàrin àwọn wọ̀nyí ó ló máa parí ayé rẹ̀ sí ọba tó fẹ́ wá agbára mú mi wípé báyìí mo ṣe fẹ́ lù ẹ́ òun ló mọ ibi tóun mú mi lọ but I see a very great future. mo ṣe máa rí nìyẹn lórúkọ Jésù kí ẹ tó máa lọ ṣe wà lórí social media kankan. mo wà lórí instagram mo wà lórí facebook. ẹ̀rọ ẹ máa dárúkọ yín lórí instagram. ayọ̀ aláàfin ọ̀run. ayọ̀ aláàfin ọ̀run. facebook. facebook ayọ̀ aláàfin ọ̀run. all social media ṣáàtì wá ayọ̀ aláàfin ọ̀run. youtube google ayọ̀ aláàfin ọ̀run tàbí kókó ayọ̀délé samson ló máa gbé wá. àgbéjáde á dára fún yín kí ẹ tó máa lọ lórí ètò ẹ wá bá mi wá orin kan ẹ máa fi yin ọlọ́run orúkọ kẹ́hìndé afẹ́ ó gbọ́dọ̀ jáde ògo ìgbàlà ó gbọ́dọ̀ jáde ẹ bá mi fi yan Ọlọ́run lógo gbogbo ẹ ní ìṣẹ́jú kan náà ni orí ilé wa sí ilé wa. owó lógo ìgbàlà owó lógo ìgbàlà owó lógo ìgbàlà owó lógo ìgbàlà ẹ máa bá mi yí lógo lógo ìgbàlà. ògo káyìndé afẹ́ fún wa lórí ògo ìgbàlà lórí tẹ́lifí and television. bẹ́ẹ̀ni. ológo ìgbàlà ológo ìgbàlà ẹ máa bá mi yìn lógo ológo ìgbàlà Orísun tẹlifíṣàn kò wọ òkùnkùn ayé òsè o ìran Orísun tẹlifíṣàn kò dàbí alátajálá ṣebí alátajálá inú ajá ní gbẹkú Ọlọ́run tí kò jẹ́ ká aláwa lórísun tẹlifíṣàn dàbí alátajálá ológo ìgbàlà ológo ìgbàlà ẹ máa bá mi yìn lógo ológo gbàlà olúwa ó ṣe torí ò jẹ́ kí ògo orísun tẹlifíṣàn kó dàbí àlá tájá ńlá torí gbogbo àlá tí ajá ńlá inú ajá ní ń gbé olúwa ó ṣe o torí pé kí ni fún ọ ní àràdá lórí orísun tẹlifíṣàn ògo yìí ò ní wọmi lórúkọ jésù tó ẹbí nísèrì ní ìní olúwa ràn wá lọ́wọ́ dé sí lọ́ọ́lé wa èmi a máa sọ pé gbogbo nǹkan tẹ̀yin bá ń ṣe nílé ìjọsìn yín láti gbé jésù lárugẹ ẹ máa bọ̀ lórí orísun lórí ògo ìgbàláwo oníṣẹ́ méjì ju ká gbé jésù lárugẹ àjọ̀dún kántátà ìkórè ẹ̀ ń sílé ẹ̀ kó mọ jáde ẹ̀yẹn máa bọ̀ àbẹ́lò mẹ́rin máa ní pásítọ̀ mi dẹ̀ gùdù ah mo dẹ̀ ní choir master ẹ pè mí mi ni máa fi fóònù máa pè wọ́n mo ṣe máa dórí ògo ìgbàlà yìí bàbá àbí awárẹ̀ ní fẹ́ fọmọ fọkọ alága ìjókòó alága ìdúró lọ́nà ti kìrìsìtẹ́nì nìkan zero zero three four seven four eight four nine three zero eight zero three four seven four eight four nine three mo gbàdúrà sínú ayé bẹ́ẹ̀ ṣe ń lọ lónìí pé búburú kan kì yóò ṣubú lù yín àrùnkárùn kì yóò súnmọ́ ilé yín gbogbo ìgbà ni máa ń sọ pé ògo yín ò ní wọ o orísun ayọ̀ wa ò ní gbẹ lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ á dìde ìrànlọ́wọ́ fún yín Jésù Olúwa wa